trump tó ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí àwọn ti apá kejì àwọn ti gbóbìnrin lẹ̀ ta ni kí ló máa ṣe àlá amẹ́ríkà ṣé trump á lẹ̀ wá ṣá. ẹ nígbà tí ibò tó ń dì kọjá lọ mo sọ àsọtẹ́lẹ̀ sí trump nígbà yẹn pé kó lọ ṣe stretcher prayer tí ò bá ṣe stretcher prayer pé á lùsì ìbò yẹn hmm. lọ́wọ́lọ́wọ́ òun ló nìdí òkò yẹn o nǹkan tó lọ́run nídìí lọ́wọ́ ẹ̀ ní ọpẹ́ kó máa ṣe ọpẹ́ tó bá ń ṣe ọpẹ́ òun ló máa ṣe president America tí ò bá ṣe alùsẹ̀. mẹ́sẹ̀gì hmm. yìí fún ni pé ẹni tó bá lè tu fún lóyìnbó. bẹ́ẹ̀ni wọ́n máa tu fún lóyìnbó ọpẹ́ asọ̀ngbà yẹn pé tí ò bá ṣe special prayer pé alùsẹ̀ òun ló fi lùsẹ̀ lákọ̀ọ́pẹ́ nìyẹn hmm. eléyìí ọpẹ́ lọ́lọ́run ń béèrè lọ́wọ́ ẹ tí ó bá ti ṣe ọpẹ́ Ọlọ́run ní Ọlọ́run ní jẹ́ kó jókòó ńbẹ̀ kó débẹ̀ hmm. ọpẹ́ lọ́lọ́run ní ìdílọ́wọ́ ẹ torí àwọn ewu oríṣiríṣi tọ́lọ́run ṣe fún ti pọ̀ jù Ọlọ́run wá ń fẹ́ ọpẹ́ òun náà yóò sọ pé tó bá débẹ̀ pé ẹni yóò fẹ́ràn bíláàkì yóò mọ̀ pé ẹ̀yà ọmọ nàìjíríà tó wà bẹ́ẹ̀ ni àwọn bíláàkì ní ṣé bẹ́ẹ̀ ní ṣá. ibi tí ọlọ́run ló làkóso so nǹkan tọ́lọ́run ní ká sọ fún mi yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ. kó má ṣe nǹkan míì kó má wùsùn pé à ń. ọpẹ́ ọpẹ́ ọpẹ́ lọ́lọ́run fẹ́ tí ò bá ti ṣe ọpẹ́ yẹn á lù síbẹ̀ yẹn obìnrin yẹn á wọlé mọ́ lọ́wọ́ tó bá sọ pé tó bá wọlé sí nǹkan àrùn padà rọrùn lamẹ́ríkà tó bá dìgbà yẹn lọ́lọ́run máa ṣàlàyé káàkiri àgbáyé gan ni. ẹ ọlọ́run ti sọ pé kò sí gbogbo àgbáyé tó máa rọgbọ hmm. ó dìgbà tí mẹsáyà nàìjíríà bá jáde mo ti sọ fún yín tipẹ́ bí kòró tó bẹ̀rẹ̀ gbogbo àwọn òyìnbó pátá wọn padà ń bọ̀ wọ́n máa forí balẹ̀ fún nàìjíríà ni nàìjíríà máa great. Hmm. ọdún tó ń bọ̀ iná ni. ẹ ṣáà dúró dìgbà mo ti fún yín lákòókò mo ṣe dé nìyẹn. ẹ ṣe sá. Yeah.